fún ọlọ́run ọba gbogbo ẹ̀dá ìkẹ́ àti àlàáfíà ọlọ́run ọba kí ó máa bá síwájú ẹ̀dá anabi wa muhammad àti àwọn ará ilé rẹ̀ pẹ̀lú àwọn àtàbí rẹ̀ lápapọ̀ ọmọ àyá mi alálàájì lọ́kùnrin àti lóbìnrin ìkẹ́ àti àlàáfíà ọlọ́run ọba kó máa bá gbogbo wa gbé ọlọ́run ọba kó dákun jọ̀wọ́ kó tẹ́wọ́ gba iṣẹ́ hajj èmi pẹ̀lú rẹ ọlọ́run ọba kó má kọ iṣẹ́ náà má wa lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ìkí àti àlàáfíà ọlọ́run ọba kó máa bá fi yé wa nínú gbólóhùn rẹ̀ èyí tí ìmáàmù ahmed gbà wá wípé alhajjul mabrur. ليس له جزاء إلا الجنة hajj èyí tí ó kún régé kò ní ẹ̀san mìíràn yàtọ̀ sí alìjẹ́nà ọlọ́run ọba kó ṣe gbogbo wa ní ọmọ alìjẹ́nà a fẹ́ láti ṣe àlàyé fúnra wa nípa ọ̀nà wo ni a ó gbà ṣe iṣẹ́ hajj yìí tí ó fi jẹ́ hajj tí ó kún régé nítorí pé ó ṣe ọ̀ràn àyàn fún gbogbo onírìn àjò wípé kí ó pèsè fúnra rẹ̀ ní ìgbà tí ó bá fẹ́ ṣe ìrìn àjò rẹ̀ pàtàkì jùlọ irú ìrìn àjò mímá èyí tí ìrẹ́ ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin tí ó wá ṣe ní ilẹ̀ mímá níbí ìyẹn ni pé ìrìn àjò láti wá ṣe iṣẹ́ hajj ọlọ́run ọba ní watazawwadu fa inna khayra zadi taqwa ẹ pèsè fúnra yín ẹ pèsè dáadáa fúnra yín ẹ pèsè dáadáa fúnra yín lásìkò gbàtí ẹ fẹ́ lọ sí fẹ́ hajj nítorí pé èyí tó fi dára jù nínú téèyàn fi pèsè fúnra rẹ̀ náà ní ìpáyọ̀ ọlọ́run ọba. mà dájú wípé iṣẹ́ hajj gẹ́gẹ́ bí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn àjọsìn yòókù nínú ẹ̀sìn àṣìlá ó ń fẹ́ wípé kí ènìyàn ṣe agbára láti mú àwọn nǹkan kan dópin kí iṣẹ́ hajj rẹ lè jẹ́ tí ọlọ́run ọba tẹ́wọ́ gbà àkọ́kọ́ nínú àwọn tí ó yẹ kí ènìyàn ṣe agbára láti mú dópin yìí òun náà ni kí ilé ọmọ ẹ̀yà mi lọ́kùnrin àti lóbìnrin kí o sapátasẹ̀ kí o ṣe agbára láti rí wípé o fọ ọkàn rẹ mọ́kànká kúrò nínú gbogbo òṣèbọ sọ́lọ́run ọba má ti pa orogún míì papọ̀ mọ́ Ọlọ́run ọba má ti bá aworogún pọ̀ nínú ìjọsìn má ti pe ẹlòmíì pẹ̀lú rẹ̀ má sin ẹlòmíì pẹ̀lú rẹ̀ má wárí fún ẹlòmíì pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba nìkan ò ní kí o jẹ́ ẹni tí ó máa jọ́sìn fún nítorí pé ọlọ́run ọba yìí òun náà lọ́ba tí ó ṣẹ̀dá èmi pẹ̀lú rẹ òun náà sì lọ́ba tí ń pèsè ìjẹ fún èmi pẹ̀lú rẹ òun náà ni ọba tí ó sì ṣe wa lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ọlọ́kan ọ̀jọ̀kan ìdẹ̀ra rẹ̀ èyí tí a lè fojú rí àti èyí tí a kò lè fojú rí. nínú àwọn àdẹ̀rà rẹ̀ yìí tí a lè fojú rí kò náà ni àwọn oríkèéríkèé tí ọlọ́run ọba fi ta wá lọ́rẹ ọwọ́ tí ó fún wa wípé tí a máa fi gbá nǹkan mú ojú tí ó fún wa wípé tí a máa fi rí nǹkan ìmú tí ọlọ́run bá fi ta wá lọ́rẹ́ pé ká máa fa atẹ́gùn símú ká sì máa fi tì jáde bákan náà ẹnu tí ọlọ́run bá fún wa pé kí a máa fi wí gbólóhùn jáde lẹ́nu kí a sì máa fi jẹun bákan náà ẹsẹ̀ èyí tí ọlọ́run bá fún wa pé kí a máa fi ṣe ìrìnkèrindò wa nínú àwọn èyí tí a kò sì lè fojú rí nínú àwọn àdẹ̀rà tí ọlọ́run ọba ti fún wa òun náà ni làákàyè èyí tí ọlọ́run ọba fi ta wá lọ́rẹ tó fi ní tó fi ta wá lọ́rẹ tó mú wa tó fi fún wa lọ́lá lórí gbogbo àwọn ẹranko yòókù ìdí ọwọ́ ayẹ ipe tí ó jẹ́ pé àìmoore la ó fi san ọlọ́run ọba yìí lẹ́san lórí gbogbo dáadáa tó ṣe fún wa yìí kò lẹ́tọ̀ rárá nítorí di eléyìí kò tọ́ fún mùsùlùmí wípé kí ó ṣe ẹbọ sí ọlọ́run ọba àti wípé ìṣẹbọ sí ọlọ́run ọba ó ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun gan ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù tó sì burú jáì. òun náà sì ni ẹ̀ṣẹ̀ tí ó ṣe wípé a máa bà dáadáa ọmọ ènìyàn jẹ́ ọlọ́run ọba kí ó má bà wá nífẹ̀ẹ́ jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ohun tí ó yẹ kí ìwọ ọmọ ẹ̀yà mi lọ́kùnrin àti lóbìnrin mójútó òun náà ni kí o ti agbára láti rí wípé iṣẹ́ hajj rẹ èyí tí o wá ṣe wá ṣe ni láti fi láti fi pa òfin ọlọ́run ọba mọ́ kìí ṣe nítorí kí àwọn ènìyàn lè bá a máa pè ọ́ ní àlàájì tàbí àlàájá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ yanturu àwọn ènìyàn ti fẹ́ ń ṣe lónìí yìí jọ̀wọ́ mẹ́sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí ó ṣe wípé nítorí ti eléyìí làwọn fi ṣe iṣẹ́ hajj wọn nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ ọ̀kan nínú ẹni tí ẹ̀san ńlá tí òjíṣẹ́ ọlọ́run ọba tọ́ka sí ni ó jẹ tiẹ̀ tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmà. ẹ̀ẹ́kẹta ṣe agbára láti rí wípé gbogbo iṣẹ́ rẹ tó ń ṣe ó jẹ́ iṣẹ́ tó dára nítorí wípé. ẹni yòówù tí bá ń wá ojú rere ọlọ́run ọba kò sí iṣẹ́ tí ó lẹ́tọ̀ọ́ láti máa ṣe ju iṣẹ́ dáadáa lọ ọlọ́ni. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ẹni yòówù nínú yín tí bá ń fẹ́ láti bá ìyọ́nú ọlọ́run ọba pàdé tí ń fẹ́ láti bá ojú rere ọlọ́run ọba pàdé tí onítọ̀hún yá ṣe iṣẹ́ tó dára tí onítọ̀hún yá máa ṣe iṣẹ́ tó dára tí ó sì má ṣe bá ọlọ́run ọba wa orogún nínú ìjọsìn. tí ọmọ ènìyàn yóò jẹ́ iṣẹ́ tó dára láì jẹ́ wípé májẹ̀mú méjì pé wọ́n pèsè síbi rẹ̀. àkọ́kọ́ nínú àwọn májẹ̀mú méjèèjì yìí òní kí ènìyàn ṣe àfòmọ́ nínú sẹ́yìí kí ó jẹ́ wípé ṣíṣe tí ń ṣe iṣẹ́ yìí ó ń ṣe láti fi wá ojú rere ọlọ́run ọba ni kò jẹ́ wípé ń ṣe nítorí káwọn ènìyàn lè bá a rí kò sì jẹ́ wípé ń ṣe nítorí káwọn ènìyàn lè bá a yìn kò sì jẹ́ wípé ń ṣe nítorí kí àwọn ènìyàn lè bá àwí nǹkan kan nípa rẹ̀ ní dáadáa lórí iṣẹ́ tí ń ṣe yìí ṣùgbọ́n ṣíṣe ní ń ṣe láti fi wá ojú rere ọlọ́run ọba ó ń ṣe àfọ̀mọ́ nípa àtẹ́yìn ni. ọlọ́run ọba ní wama umiru illa liya'budu. الله مخلصين له الدين حنفاء ọlọ́run ọba ní a ò fi nǹkan kan pa wọ́n láṣẹ a ò pa wọ́n láṣẹ kí wọ́n pèsè ìjẹ àti ìmú fún wa a ò sì pa wọ́n láṣẹ wípé kí wọ́n ṣe nǹkan kan fún wa ju wípé kí wọ́n máa jọ́sìn fún ọlọ́run ọba lọ. kí wọ́n sì máa ṣe àfọ̀mọ́ nínú ìjọsìn yìí. májẹ̀mú kejì òun náà ni kí iṣẹ́ tí ènìyàn ń ṣe kó dọ́gba pẹ̀lú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kí ènìyàn rí i pé iṣẹ́ tó ń ṣe yìí ó dọ́gba pẹ̀lú tí ànábì fi pa wá láṣẹ òun sì ń ṣe gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam ti ṣe àti gẹ́gẹ́ bí ó ti ti pa wá láṣẹ pé ṣe. ní ìgbà tí àwọn amájẹ̀mú méjèèjì bá pé sídìí iṣẹ́ tí ènìyàn ṣe ìgbà náà la tó lè pé iṣẹ́ tí ènìyàn ṣe ó jẹ́ iṣẹ́ tí ó dára. ó wá dọwọ́ rẹ ó dọwọ́ rẹ alálàájì lọ́kùnrin àti lóbìnrin wípé kí o jìnnà sí gbogbo àdádálẹ̀ kí o jìnnà sí gbogbo iṣẹ́ tí ó lè ba iṣẹ́ hajj rẹ jẹ́. tí nǹkan kan bá rú ọ lójú nínú. No iṣẹ́ hajj rẹ jọ̀wọ́ má jẹ́ kí ìtìjú mú ọ má ṣe ìbéèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ jọ̀wọ́ má jẹ́ kí ìgbéraga kọ́tà ọ níṣẹ́nu jọ̀wọ́ ṣe agbára láti ṣe ìbéèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ nítorí kí mo lè bá a máa kí ni ìdájọ́ ọlọ́run ọba nípa ẹni tí ó sú ọ lójú. ọlọ́run ọba kí ó ṣe àtìlẹ́yìn fún wa. kí ni tí à ń pè ní hajj? tí à ń pè ní hajj náà ni ìjọsìn fún ọlọ́run ọba èyí tí ó ṣe àkójọpọ̀ àwọn nǹkan tó ń bọ̀ wọ̀nyí sínú. Si dúró ní òkè àràbá ìrọ́kìríkà ilé ọlọ́run ọba ìpọ̀sẹ̀sẹ̀ láàrin òkúta sàfà sí òkúta márùwà gẹ́gẹ́ bí ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ti ṣe pa wá láṣẹ. kí ni ìdájọ́ kí ni ìdájọ́ àti ipò tí iṣẹ́ hajj ń bẹ kí ni ìdájọ́ àti ipò tí ń bẹ fún iṣẹ́ hajj nínú ẹ̀sìn Islam dájúdájú iṣẹ́ hajj ọ̀kan ló jẹ́ nínú àwọn òpó ẹ̀sìn Islam márààrún ọ̀ranyàn sì ló jẹ́ lórí gbogbo ẹni tí ọlọ́run ọba bá fún lágbára ọlọ́run ọba ní walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila. ọlọ́run ọba ṣe hajj ní ọ̀ràn àyàn lórí gbogbo ènìyàn ẹni tí ó bá ní agbára tó ní agbára láti lè lọ ṣe iṣẹ́ náà yẹn ni pé ọlọ́run bá ti ṣe hajj lọ́rùn àyàn lórí gbogbo ẹni tó bá lágbára àti pé bẹ́ẹ̀. ó sì wáyé nínú hadithi ibn Umar ọlọ́run ọba kó yọ́nú sí i ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti àlàáfíà ọlọ́run ọba kó máa bá a ó sọ wípé buniyal islamu ala khamsin orí òpó márùn-ún ni a máa ẹ̀sìn ìsìláàmù lé ọ̀kan nínú àwọn òpó márùn-ún wọ̀nyí ọ̀nà ni hajjul bayti man istata'a ilayhi sabila ìṣe hajj fún ẹni tí ó bá ní agbára àti ṣe oríṣi mélòó ìníṣẹ́ hajj oríṣi mẹ́ta oníṣẹ́ hajj àkọ́kọ́ ni hajju ifrad èkejì ni hajji atamattu ẹ̀kẹta oní hajji alqiran oríṣi alákọ̀ọ́kọ́ èyí tí a pè ní hajju ifrod kò náà ní kí ènìyàn dá níyàn láti ṣe iṣẹ́ hajj nìkan nígbà tí ó bá dé ààyè ibi tí ènìyàn ti gbé ara mi yóò sì máa bẹ nínú ara mi yìí títí tí ó fi parí iṣẹ́ hajj rẹ̀ hajj. ẹlẹ́ẹ̀kejì èyí tí a pè ní hajj at-tamattu ọ̀nà ni kí alálàájì kọ́kọ́ gbé ara mi àti ṣe umra ní ọ̀kan nínú àwọn oṣù hajj yẹni pé ńgbà tí ó bá bẹ̀rẹ̀ harami tí ó kọ́kọ́ gbé mi pé harami òun fẹ́ ṣe umra yóò dà níyàn wípé òun fẹ́ nígbà tí o bá parí ọmúra rẹ̀ onítọ̀hún yóò bọ́ aṣọ harami rẹ̀ yóò sì gbé aṣọ léwọ̀ yóò dín irun rẹ̀ kù nígbà tí ó bá di ọjọ́ kẹjọ oṣù hajj ọjọ́ tí a mà sí yawmu tarwiya. yóò tún padà gbé aṣọ harami rẹ̀ wọ̀ pẹ̀lú àníyàn hajj yóò máa wá bẹbẹ títí iṣẹ́ hajj yóò fi parí oríṣi kẹta èyí tí a pè ní hajj alqiran yẹni pé kí ènìyàn dá àníyàn láti ṣe umra àti hajj lẹ́ẹ̀kan náà. ó dà dàníyàn wípé òun fẹ́ ṣe umra àti hajj onítọ̀hún kò sì ní í bọ́ aṣọ harami rẹ̀ sílẹ̀ títí yóò fi parí iṣẹ́ hajj rẹ̀. ìbéèrè kan wà ń bẹ tí ó tọ́ka sí ntí ẹ̀wí yìí. nípa wípé oríṣi mẹ́ta ni iṣẹ́ hajj pín sí bí. bẹ́ẹ̀ ni ó wáyé nínú tírà méjì tí ó fi gún régé jù òun náà ni tírà ìmáàmù Bukhari àti tírà ìmáàmù Muslim láti ọ̀dọ̀ ìyá ńlá wa Aisha ọlọ́run ọba kó yọ́nú sí i. وني خرجنا مع رسول الله صلى الله عليه وسلم فقال من أراد منكم أن يحل بحج وعمرة فليفعل ومن أراد أن يحل بحج فليحل ومن أراد أن يحل بعمرة فليحل آه، يلا وني àwa pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba ìjẹ́ àti àlàáfíà ọlọ́run ọba kó máa bá a jáde láti lọ rèé ṣe iṣẹ́ hajj òjíṣẹ́ ọlọ́run ọba wa ní ẹni tó bá wù nínú yín láti dá àníyàn hajj pẹ̀lú umrah pọ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹni tó bá sì fẹ́ nínú yín láti dá àníyàn iṣẹ́ hajj nìkan kí òun náà ṣe bẹ́ẹ̀ ẹnì tó bá sì fẹ́ láti dá àníyàn dípò òun ó ṣe umrah náà kó òun tó ṣe hajj kí onítọ̀hún náà ṣe bẹ́ẹ̀. nínú àyà tí ẹ kà síwájú ẹ sọ nínú rẹ̀ wípé ọlọ́run ọba tó ga ní òun ṣe hajj lọ́nà àyàn lórí gbogbo ẹni tó bá lágbára láti ṣe bẹ́ẹ̀ irú agbára wo ni ọlọ́run ọba gbà lérò nínú ááyà yìí. oríṣi mẹ́ta ni agbára tí ọlọ́run ọba gbà lérò nínú ááyà yìí. ìní àwọn olùmọ̀ sọ wípé ó pín sí àkọ́kọ́ ni kí ènìyàn ní agbára owó yẹn ni pé owó tí yóò lò láti fi ṣe iṣẹ́ hajj yìí ẹ̀ẹ̀kejì òní ènìyàn ní agbára ó ní àlàáfíà ara èyí tí ó lè fi ṣe iṣẹ́ hajj. ẹ̀ẹ́kẹta òun náà sì ni kí ènìyàn ní agbára àfàyàbalẹ̀ ọkàn. yẹnni pé kí ọ̀nà tí ó gbà dé àyè ibi tí ó ti ṣe iṣẹ́ hajj kí ó jẹ́ ọ̀nà tí ó fini láyàbalẹ̀. ìgbà ni ṣe hajj jẹ́ ọ̀ranyàn torí gẹ́gẹ́ bí ẹ ti ṣe wí síwájú ẹ̀ní ọ̀ranyàn ni ṣe hajj ṣe àsìkò wo ló jẹ́ ọ̀ranyàn léyàn lórí náà ọ̀ranyàn ni ṣe hajj lórí gbogbo mùsùlùmí ní kíá tí ó bá ní agbára láti ṣe bẹ́ẹ̀ kò yẹ kí ènìyàn lọ iṣẹ́ hajj lára rárá. ẹgbàlérò pẹ̀lú harami ohun tí ẹgbàlérò pẹ̀lú harami ni wípé tí ènìyàn dá níyàn láti ṣe ọ̀kan nínú hajj tàbí umra pẹ̀lú gbígbé aṣọ harami wọ̀. kí ni ìdájọ́ kí ènìyàn gbé harami? ọ̀ràn àyàn ni gbígbé ara mi ṣe nítorí pé orígun kan pàtàkì ló jẹ́ nínú àwọn orígun ṣe hajj. àsìkò wo ni ó yẹ kí ènìyàn gbé ara mi. àsìkò tí ènìyàn lè gbé ara mi láti ṣe iṣẹ́ hajj òun náà ni ọ̀kan nínú àwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ wọ̀nyí oṣù Shawwal èyí tí í ṣe oṣù kẹwàá nínú oṣù ẹ̀sìn Islam èkejì ni oṣù belkeda èyí tí í ṣe oṣù kọkànlá bákan náà ìbẹ̀rẹ̀ oṣù tòlẹ́jà títí di ìjọ kẹsàn-án oṣù yìí oṣù tòlẹ́jà náà ní oṣù kejìlá. ayé bolè yẹn á ti gbé ara mi òjíṣẹ́ ọlọ́run ọba ìjà àti àlàáfíà ọlọ́run ọba kó máa bá a. ó ṣe àlàyé fún wa àwọn ààyè ibi tí ó yẹ kí a ti gbé harami àwọn ààyè náà lọ báyìí. àkọ́kọ́ ni zulhulayfa èyí tí í ṣe ààyè ìgbé harami fún àwọn ará madina bákan náà fún gbogbo ẹnìyẹwò tí ó bá gba ọ̀nà madina kọjá ní àsìkò tí ó fẹ́ lọ sí iṣẹ́ hajj tàbí iṣẹ́ umra. ẹlẹ́ẹ̀kejì ni aljuhfa èyí tí í ṣe ayé ìgbé ara mi fún àwọn ará ilẹ̀ sham bákan náà àwọn ará ilẹ̀ egypt bákan náà àwọn ará ilẹ̀ maghrib gẹ́gẹ́ bí Algeria Tunisia Morocco Libya Mauritania bákan náà ó sì tún jẹ́ àyè ìgbéára mi fún gbogbo ẹni tí bá ń ti agba ìwọ̀ oòrùn Áfíríkà bọ̀ gẹ́gẹ́ bí àwọn ará Nàìjíríà àwọn ará Togo àwọn ará Benin àwọn ará Cameroon àwọn ará Abidjan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ayé ibi tá à ń pè ní aljuhfa èyí tá a mọ̀ sí arọ́bẹ̀rún lónìí òun ni ayé ibi tí ó ti yẹ kí àwọn gbé árabì tiwọn. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rùnul manazil èyí tí í ṣe àyè ìgbé ara mi fún àwọn ará Najid àti gbogbo ẹni tó bá gbàgbé kọjá ẹ̀kẹrin ni yalamlam èyí tí í ṣe àyè ìgbé ara mi fún àwọn ará Yaman àti àwọn ará India àti gbogbo ẹni tó bá gbàgbé kọjá ẹ̀ka àrùn ni zaatu ẹrù èyí tí ti àyè gbé ara mi fún àwọn ará ilẹ̀ Iraq àti àwọn ará ilẹ̀ Iran àti gbogbo ẹni tó bá gba ibẹ̀ kọjá. kí ni nǹkan tí ó tọ́ fún alálàájì láti ṣe? síwájú kí ó tó gbé harami rẹ̀ èyí tó dára tí a sì nífẹ̀ẹ́ sí òní pé ní ìgbà tí alálàájì bá dé ààyè ibi tí ó ti fẹ́ gbé harami rẹ̀ kí ó wẹ̀ yóò sì fi tùràrí olóòórùn dáadáa sí ara rẹ̀. ara rẹ̀ ni kí o fi sí kí o má ṣe fi sí ara aṣọ harami rẹ̀ àkọ́kọ́ ni pé kí o wẹ̀ kí o sì fi tùràrí olóòórùn dáadáa kó fi sí ara bi gẹ́gẹ́ bí òtíṣẹ́ ọlọ́run ọba anabiwa wa muhammad sallallahu alayhi wa sallam ti ṣe. kò sì sí ìyàtọ̀ nínú èyí tá a wí yìí láàrin ọkùnrin tàbí obìnrin kódà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù tó bá dé àyè ìgbé ara mi súnà ní pé tí òun náà ó wẹ̀ kí ó sì fi nǹkan olóòórùn tó dára sí ara. gẹ́gẹ́ bí anabi wa ìkẹ́ àti àlàáfíà ọlọ́run ọba kó máa bá a gẹ́gẹ́ bí ó ti fi pa Asma'u bintu Umayr ìyàwó Abi Bakr as-Siddiq radiyallahu anhu lábẹ́. ẹlẹ́ẹ̀kẹta òní pé kí ẹni tí ó fẹ́ gbé harami kí ó dín irun rẹ̀ kù tí ó dín irun rẹ̀ kù ṣùgbọ́n irùngbọ̀n kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó fa irùngbọ̀n nínú ẹ̀sìn Islam kò sì dára rárá wípé kí mùsùlùmí ó dín irùngbọ̀n rẹ̀ kù yálà ní ìgbà tí ó ti ṣe hajj ni tàbí ní ìgbà tí ó tiẹ̀ ti ṣe hajj. ẹ̀kẹ́rin tí ó dín kéékèèkánná rẹ̀ yóò sì fa irun abíyá rẹ̀ bákan náà irun abẹ́ rẹ̀ yóò sì bọ́ gbogbo aṣọ ọlé tí ń bẹ lára rẹ̀ gbogbo sílẹ̀. irú aṣọ wo ló yẹ kí ọkùnrin fi ṣe aṣọ ara mi lẹ́yìn ìgbà tí ọkùnrin bá bọ́ gbogbo aṣọ létí ń bẹ lára rẹ̀ sílẹ̀ tán yóò ró ìró funfun yóò sì sán aṣọ funfun lé lórí yóò fi bóra yóò fi aṣọ funfun bóra yóò fi funfun fi ró ìró. kò gbọ́dọ̀ fi nǹkan kan fi bo rẹ̀ yálà fìlà ni tàbí ìbòrí tàbí nǹkan mìíràn yóò sì wọ bàtà sílípáàsì méjì yóò wọ bàtà sílípáàsì yálà sílípáàsì jẹ́ aláwọ̀ ni tàbí onírọ́bà ṣùgbọ́n obìnrin aṣọ tóbìnrin gbogbo aṣọ tí ó bá wu obìnrin ló lè wọ̀ ní àsìkò tí ó wà nínú harami ṣùgbọ́n yóò fi ojú rẹ̀ sílẹ̀ láì jẹ́ wípé ó fi nǹkan kan bò ó. bákan náà yóò fi ọwọ́ rẹ̀ méjèèjì sílẹ̀ láì bọ ìbọ̀wọ́ sí wọn. Si wọ́n tí obìnrin bá ń páyà wípé kí àwọn ọkùnrin míì máa rí òun ṣe aburú wípé kí ó máa daṣọ bojú ní ìgbà tí ó bá ń bẹ ní àyè ibi tí àwọn ọkùnrin mìíràn ń bẹ. báwo ni ènìyàn ti ṣe é dàníyàn ní ìgbà tí ó bá fẹ́ gbé harami síwájú kí ènìyàn tó dà níyàn ní ìgbà tí ó bá fẹ́ gbé harami ó ṣe pàtàkì púpọ̀ pé kí ènìyàn rí i pé òun gbé harami lẹ́yìn ìrun yálà ìrun ọ̀ranyàn ni o tàbí ìrun náfìlà. lẹ́yìn ìgbà tí ó bá kírun tán tí àsìkò tí ènìyàn fẹ́ gbé ara mi bá bọ́ sí déédéé àsìkò ìrun ọ̀ràn àyàn lẹ́yìn ìgbà tí ènìyàn bá kí ìrun ọ̀ràn àyàn tán yóò gbé ara mi ṣùgbọ́n tí àsìkò ìrun ọ̀ràn àyàn bá ti bọ́ sẹ́yìn súnà fi yé wa wípé ó dára kí ènìyàn yan náà fi ká síwájú kí ó tó gbé ara mi nígbà tí ó bá yan náfìlà yìí tán yóò wá dá níyàn lọ́kàn rẹ̀ tó bá ṣe pé iṣẹ́ hajj nìkan ni ènìyàn bá fẹ́ ṣe ènìyàn ó dá níyàn lọ́kàn rẹ̀ yóò sì tún gbé jáde lórí ahọ́n rẹ̀ báyìí pé labbaika Allahumma hajja labbaika Allahumma hajja labbaik Allahumma hajja yẹni pé mo dàníyàn ìrẹ ọlọ́run ọba mi mo dàníyàn láti ṣe iṣẹ́ hajj tó bá ti jẹ́ pé umrah nìkan ni ènìyàn fẹ́ ṣe ènìyàn dàníyàn sí ọkàn rẹ̀ àti gba orí ahọ́n rẹ̀ jáde báyìí pé labbaik Allahumma umrah labbaik labbaik Allahumma umra yẹn ni pé ìyọ ọlọ́run ọba mo jẹ́ pé rẹ láti ṣe iṣẹ́ umra tí o bá sì jẹ́ pé iṣẹ́ hajj àti umra ni ènìyàn bá fẹ́ ṣe ènìyàn sọ pé labbaik Allahumma hajjan wa umra ìyọ ọlọ́run ọba rẹ láti ṣe iṣẹ́ hajj àti umra. لبيك اللهم حجا وعمرا لبيك اللهم حجا وعمرا báwo ni àwọn gbólóhùn tẹlifíà ti ṣe rí àwọn gbólóhùn ìjẹ́pè báwo lèèyàn ti ṣe wí. eléyìí ni bí súnà ti fi yé wa ibi pé kí a máa wí gbólóhùn ìjẹ́pè labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak labbaik Allahumma labbaik. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك kí ni nǹkan tí ó jẹ́ ọ̀ràn yàn wípé kí alálàájì lọ́kùnrin àti lóbìnrin jìnnà sí. àkọ́kọ́ nínú àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ràn yàn lórí alálàájì wípé kí ó jìnnà sí ni wípé ìbá ìyàwó rẹ̀ lò pọ̀ ọ̀ràn àyàn ni kí alálàájì jìnnà sí bíbá ìyàwó rẹ̀ lò pọ̀ ní àsìkò tí ó wà nínú háràmì ní àsìkò tí yóò wà nínú harami àti ṣe iṣẹ́ hajj tí ó sì dènà sí gbogbo ohun tó lè mú súnmọ́ ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí fífẹnukẹnu kó dènà sí bákan náà fífọwọ́ pa ìyàwó rẹ̀ lára kó dènà sí bákan náà gbogbo àwọn ọ̀rọ̀ tí ó lè mú bá ìyàwó rẹ̀ lò pọ̀ bákan náà tí sì dènà sí gbogbo wíwò tí ó lè wo ìyàwó rẹ̀ tí ó mú bá lò pọ̀. ẹlẹ́ẹ̀kejì òní pé kí alálàájì jìnnà sí gbogbo àwọn iṣẹ́ tí ó takò tọ́lọ́run ọba tí ó jìnnà sí gbogbo òṣèṣì èyí tí ó lòdì sí òfin ọlọ́run ọba yóò sì jìnnà sí gbogbo ohun tó lè mú un bà iṣẹ́ ara rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ìsọkúsọ ìwòkuwò ìrìnkúrìn ìgbọ́kúgbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kẹta yóò jìnnà sí àjàngbìlà yóò sì jìnnà sí fanfa èyí tó ṣe wípé kò mú àǹfààní lọ́wọ́ ní àsìkò tó wà nínú iṣẹ́ hajj ẹ̀kẹrin òní kí ọkùnrin jìnnà sí gbogbo aṣọlé yóò kọ́ gbogbo aṣọlé kí ń bẹ lára rẹ̀ sílẹ̀ yóò sì jìnnà sí fífi sí ara ní ẹ̀yìn ìgbà tí ó ti gbé ara mi rẹ̀. kí ó sì jìnnà sí gígé èékánná lẹ́yìn ìgbà tí ó ti gbé ara mi rẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ gé èékánná rẹ̀ bákan náà obìnrin obìnrin òun wọ aṣọ ilé ṣùgbọ́n òun náà kò gbọ́dọ̀ fi nǹkan olóòórùn sára kò sì gbọ́dọ̀ gé èékánná rẹ̀ ọkùnrin ò sì gbọ́dọ̀ gé irun mú rẹ̀ mà lẹ́yìn ti gbé ara mi ọkùnrin àti obìnrin. ẹnìkan nínú àwọn méjèèjì ò sì gbọdọ̀ gé nǹkan kan nínú ara rẹ̀ lẹ́yìn ìgbà tó ti gé ara mi lẹ́yìn ìgbà tó ti gé ara mi. ẹlẹ́ẹ̀karùn-ún ẹni tí ó gbé ara mi ò gbọdọ̀ dọdẹ kò gbọdọ̀ sí ọdẹ ẹranko kan kò sì gbọdọ̀ tọ́ka sí ẹranko kan fún ẹnìkan láti pa ẹ̀kẹfà. E ọkùnrin ò gbọ́dọ̀ fi nǹkan kan borí yálà filani, ni tàbí ìbòrí tàbí nǹkan mìíràn. ẹlẹ́ẹ̀keje ẹni pé kí obìnrin tí ó jìnnà sí bíbọ́ ìbọ̀wọ́ obìnrin ò gbọ́dọ̀ bọ́ ìbọ̀wọ́ ní àsìkò tí ó wà nínú arábì. jẹ́ tọ̀wáfù kùdùm tọ̀wáfù kùdùm kò náà ni tọ̀wáfù tí alálàájì yóò ṣe nígbà tí ó bá fẹ́ wọ nígbà tí ó bá wọ Mẹ́kà nígbà tí ní kíá tí ó bá dé ilé ọlọ́run ọba tí ó ga. kí ni ìdájọ́ kí ènìyàn ti tọ̀wáfù yìí? ọ̀ràn yẹn ní ṣíṣe tọ̀wáfù yìí ṣe. báwo ni ènìyàn ti ṣe tọ̀wáfù yìí. bá a ti ṣe tọ̀wáfù yìí nìyí nígbà tí ènìyàn bá dé ilé ọlọ́run ọba ènìyàn yóò dúró ní déédéé ọ̀ọ́kán ibi tí alhajarul aswad wà. Al ènìyàn ò ní bẹ̀rẹ̀ síwájú kó tó dé àyè ibi tí hajarul aswad wà kò sì gbọ́dọ̀ tayọ ọbẹ̀ síwájú kó tó bẹ̀rẹ̀ tí ènìyàn bá ṣe bẹ́ẹ̀ olúwa rẹ̀ kò gbọ́dọ̀ ka eléyìí nìkún ọ̀kan nínú àwọn ìrọ́kìríkà ilé ọlọ́run ọba méje tí ó ṣe ènìyàn ó jẹ́ kí káàbọ̀ ọbẹ̀ ní apá òsì rẹ̀ apá àlàáfíà rẹ̀ yóò sì gbé orúkọ ọlọ́run ọba ga ní ìgbà tí ó bá fẹ́ bẹ̀rẹ̀ yóò sọ wípé Allahu Akbar yóò sì dá orúkọ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ yóò sì dá àníyàn wípé òun fẹ́ ṣe tọ̀wáàfù yìí fún iṣẹ́ hajj òun tàbí fún umra rẹ̀. yóò sì bẹ̀rẹ̀ tọ̀wáfù yìí láti ọ̀ọ́kán ibi tí òkúta dúdú tí a mọ̀ sí alhajarul aswad yìí wà yóò ṣe bẹ́ẹ̀ fún ẹ̀ẹ̀mejì. nígbà nígbà mẹ́ta àkọ́kọ́ yóò máa ṣe tọ̀wáfù yìí pẹ̀lú ìyára díẹ̀. bó bá rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ ènìyàn ò gbọ́dọ̀ jẹun ènìyàn ò sì gbọ́dọ̀ mú nǹkan kan ní àsìkò tí bá ń ṣe tọ̀wáàfù lọ́wọ́ nígbà tí ènìyàn bá parí tọ̀wáàfù yìí yóò kí irun rákà méjì ní ẹ̀yìn màkọ́mọ́ Ibrahim tí kò bá sì rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ yóò kí rákà méjì yìí ní gbogbo àyè ibi yóò wá jáde yóò lọ sí sọ̀fà ní ìgbà tí ó bá parí tọ̀wáfù rẹ̀ yìí yóò jáde yóò lọ sí àyè ibi tí òkúta sọ̀fà wà yóò sì dúró lórí òkúta yìí yóò wí àwọn gbólóhùn títóbi orúkọ ọlọ́run ọba wípé Allahu Akbar yóò sì dárúkọ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ yóò sì pé ọlọ́run ọba yóò tọrọ gbogbo tí bá ń fẹ́ lórí ayé àti ti alkiyama lẹ́yìn náà yóò sọ̀kalẹ̀. yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọ̀sẹ̀sẹ̀ títí tí yóò fi dé agbede méjì ibi tí wọ́n fi àmì sí ènìyàn yóò rí àyè ibi tí wọ́n fi iná olómi ewé tí wọ́n fi sàmì sí àárín méjèèjì tí ènìyàn bá débẹ̀ ènìyàn rọra yára dírẹ̀ nígbà tí ó bá dé márùwà yóò tún gun orí àpáta márùwà yóò tún gbé ọlọ́run ọba tóbi yóò gbé orúkọ ọlọ́run ọba ga yóò tún gbé ọlọ́run ọba. ní ìgbà tí o bá ṣe báyìí ìpọ̀sẹ̀sẹ̀ rẹ̀ ó ti pé ẹyọ kan nìyẹn yóò tún padà sí sọ̀fà pípadà sí sọ̀fà ó ti ẹlẹ́ẹ̀kejì báyìí ni ó ṣe títí tí ó fi parí sí márùwà. àwọn ọjọ́ wo ni ọjọ́ iṣẹ́ hajj? eléyìí ni àlàyé wọn àkọ́kọ́ ni yóò mú tẹ̀rùyà yóò mú tẹ̀rùyà yìí òun náà ni ọjọ́ kẹjọ nínú oṣù Dhul-Hijjah ní ọjọ́ yìí ẹni tí ó dà níyà láti ṣe hajj tamattu yóò gbé ara mi rẹ̀ wọ̀ ẹnì tí ó sì dàníyàn láti ṣe hajj ifrad tàbí kiran òun náà yóò jáde kúrò ní mẹ́kà lọ sí mìnà gbogbo wọn lápapọ̀ wọn ó sì sun mìnà ní ọjọ́ yìí. ẹ̀kejì ni yawmu àràfà ọjọ́ àràfà èyí tí í ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù zulhijjah gbogbo àwọn alálàájì pátá wọn ó jáde ní ọjọ́ yìí wọn yóò sì dojú kọ àràfá ní àyè ibi tí wọn yóò ti dúró di ilẹ̀ sú wọn ó dúró ní àyè ibi tá a wí yìí bẹ̀rẹ̀ láti ìgbà tí oòrùn bá ti yẹ̀ tàrí ibẹ̀ ni wọn yóò ti kí irun àìlá pẹ̀lú àlásàrì ní rákà méjì méjì lápapọ̀ wọn ó kì pọ̀ ẹyọ kọ̀ọ̀kan sì jẹ́ rákà méjì méjì wọn yóò máa bẹ́ńbẹ̀ títí oòrùn yóò fi wọ̀ ní ìgbà tí oòrùn bá wọ̀ wọn yóò gbéra láti máa lọ sí almuzdalifa ọjọ́ kẹta náà ni yawmul adha. ìdí ṣe ọjọ́ kẹwàá nínú oṣù delhijja èyí ṣe ọjọ́ ọdún tí ó bá di ọjọ́ yìí alálàájì yóò sọ́kò ní ààyè ibùsọ̀kò tí a mọ̀ sí jamaratul aqaba yóò sọ òkò méjì níbẹ̀ àfún àkíyèsí. àyè ibi tí ènìyàn ó ti sọ̀kò ní ọjọ́ ọdún yìí òun náà ni àyè ibùsọ̀kò èyí tó fi tóbi jù lẹ́yìn ìgbà tí ènìyàn bá sọ̀kò tán ènìyàn yóò dùn bú ẹran àdáyà rẹ̀. lẹ́yìn ìgbà tí ènìyàn bá sọ̀kò tán ènìyàn yóò dùnbù ẹran àdáyà rẹ̀. lẹ́yìn ìgbà tí ènìyàn bá dùnbù ẹran àdáyà rẹ̀ tán yóò fa irun orí rẹ̀. nígbà tí ènìyàn bá tó ń bú ẹran àdáyà rẹ̀ tán yóò fa yóò fa irun orí rẹ̀ tàbí kí ó dínkù díẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ní ọjọ́ yìí kan náà ènìyàn yóò tún wá ṣe tọ̀wáfù ifáàbọ̀ èyí tí a mọ̀ sí tọ̀wáfù hajj. ẹ̀kẹrin ó ní ayyamu tashriq èyí tí ti ọjọ́ mẹ́ta tí tẹ̀lé ọjọ́ ọdún èyí tí ọjọ́ kọkànlá àti èkejìlá àti ẹ̀kẹtàlá oṣù hajj yẹ́wọ̀n ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí alálàájì yóò sọ òkú sí ààyè ibùsọ̀kù mẹ́tẹ̀ẹ̀ta. àsìkò tí ènìyàn yóò sì lọ sọ̀kò yìí ní ìgbà tí lẹ́yìn ìgbà tí òòrùn bá yẹ̀ tàrí kò tọ́ rárá wípé kí ènìyàn lọ síwájú àsìkò yìí kò tọ́ rárá wípé kí ènìyàn sọ òkò síwájú àsìkò yìí. yóò máa sọ àyè ibùsọ̀kò kọ̀ọ̀kan lókùúta méje méje. yóò sì máa ṣe yóò máa wí gbólóhùn títóbi orúkọ ọlọ́run ọba pípé Allahu Akbar nígbà tí bá ń sọ òkò kọ̀ọ̀kan. ayé fi kéré jù ni ó ti bẹ̀rẹ̀. lẹ́yìn náà yóò sọ tààrin kó tó wá di pé yóò lọ sọ èyí ẹ ṣe àlàyé fún wa kí ni jẹ́ tawaful wadaa àti pé kí ni ìdájọ́ rẹ̀. súnà ni kí ènìyàn ṣe tawaful wadaa. yẹn ni ìrọ́kìlíkà ilé ọlọ́run ọba ti ìdágbére. báwo ni ènìyàn ti ṣe tọ̀wáfù lùwàdà èyí tí ẹ pè ní tọ̀wáfù dágbére kò sí ìyàtọ̀ láàrin bí ènìyàn ti ṣe tọ̀wáfù àti bí ènìyàn ti ṣe tọ̀wáfù àti bí ènìyàn ti ṣe tọ̀wáfù ìfáàbọ̀ àti bí ènìyàn ti ṣe tọ̀wáfù lùmùrà kò sí ìyàtọ̀ láàrin ọ̀kan nínú àwọn àtọ̀wáàfù wọ̀nyí yàtọ̀ sí wípé bí ènìyàn bá ti parí tọ̀wáàfù wọ̀dà onítọ̀hún kò ní í ṣe ìpọ̀sẹ̀sẹ̀ mọ́ láàrin sọ̀fà àti márùwà tó bá ti rọ kiri káàlì ọlọ́run ọba lẹ́ẹ̀méje ó ti parí nù yóò wá kí irun rákà méjì lẹ́yìn màkọ́mù Ibrahim. ẹ fi àlàyé fún wa báwo ni ènìyàn ti ṣe umra ní ìgbà tí ènìyàn bá ti gbé arami rẹ̀ ní ààyè ibùgbé arami èyí tí a ṣe àlàyé rẹ̀ síwájú. tí ó bá sì dé Mẹ́kà tí ó wọ ilé ọlọ́run ọba. tí ó fẹ́ ṣe umra yóò ṣe gẹ́gẹ́ bí yóò ṣe irú nǹkan tí ẹnì tí ó ṣe tawaful qudum ṣe. ìyẹn ni pé yóò bẹ̀rẹ̀ sí ní rọ́kiri káálí ọlọ́run ọba bẹ̀rẹ̀ láti déédéé bi tí alhajarul aswad wà yóò ṣe tawafu yìí lẹ́ẹ̀mejì yóò rọ kiri kalẹ̀ ọlọ́run ọba lẹ́ẹ̀méje bẹ̀rẹ̀ láti ibi alhajarul aswad yóò sì tún parí síbẹ̀ ní ìgbà tí ó bá parí yóò kí irun rákà méjì lẹ́yìn maqam ibrahim ṣùgbọ́n yóò máa ṣe eléyìí pẹ̀lú àníyàn kó ṣe tọ̀wáàfù umra ní ìgbà tí ó bá kí rákà méjì lẹ́yìn maqam ibrahim tán yóò lọ sí ààyè òkúta sọ̀fà yóò ṣe gẹ́gẹ́ bí a ti wí síwájú yóò sì gbéra láti bẹ̀ yóò dojú kọ almarwa yóò ṣe ìpọ̀sẹ̀sẹ̀ láàrin sọ̀fà àti marwa lẹ́ẹ̀mejì eléyìí ni sí àti ṣe umra nígbà tí ènìyàn bá parí ìpọ̀sẹ̀sẹ̀ yìí tán ènìyàn á fá orí rẹ̀ tó bá sì fẹ́ ó lè gẹ́rí lẹ́yìn ìgbà tí ó bá parí ìpọ̀sẹ̀sẹ̀ rẹ̀ láàrin sọ̀fà àti márùwà tán. lẹ́yìn àlàyé yìí. àwọn fẹ́ láti pe àkíyèsí ara wa sí díẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan àwọn àṣìṣe èyí tí àwọn ènìyàn máa ṣe lásìkò tí wọ́n bá ń ṣe iṣẹ́ hajj tàbí iṣẹ́ umra àkọ́kọ́ ni àwọn àṣìṣe tí àwọn ènìyàn máa ṣe nípa ìgbé harami ọ̀pọ̀ yanturu nínú àwọn alálàájì. àwọn ẹni tí máa gba ọkọ̀ òfurufú wá sí ilẹ̀ mímọ́ ni ó jẹ́ pé wọ́n á máa tayọ àyè ibi tó ti yẹ kí wọ́n gbé ara mi láì gbé ara mi tí wọn yóò kọ̀ láti gbé ara mi ní ààyè ibi tó ti yẹ kí wọ́n gbé ara mi títí wọn ó fi dé ìlú dídà ní ìgbà tí wọ́n bá dé ìlú dídà ìní wọn yóò tó wá gbé harami wọn títí báyìí ó lòdì sí súnà anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé òjíṣẹ́ ọlọ́run ọba ti ṣe àlàyé fún wa àyè ibi tó ti yẹ kí oníkálukú gbé ara mi rẹ̀ kí ènìyàn ò bá lè gbé ara mi ní àsìkò tó wà nínú ọkọ̀ òfurufú onítọ̀hún ní ìgbà tí ó bá sọ̀kalẹ̀ ní ìlú dídà ọ̀ranyàn ló jẹ́ fún olúwa rẹ̀ lópin ìgbà tó bá ṣe wípé láti dídà yẹn ìní yóò máa ní lópin ìgbà tó bá ṣe wípé dídà ni ó gbà wọn mẹ́kà lẹ́ẹ̀kan náà láì jẹ́ wípé ó kọ́kọ́ wá sí mẹ̀dínà ọ̀ràn àyàn ló jẹ́ fún onítọ̀hún wípé ní ìgbà tí ó bá dé ìlú dídà kí ó wọ ọkọ̀ kí ọkọ̀ yẹn gbé padà lọ sí ààyè ibi tó ti yẹ kó gbé ara mi kó gbé ara mi níbẹ̀ síwájú kó tó dojúkọ ìlú mẹ́kà àti ṣe kejì òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ́n á máa lérò wípé bí ibà aṣọ funfun kò lẹ́tọ̀ọ́ kí obìnrin gbé ara mi nínú aṣọ mìíràn àti ṣẹlẹ́lẹ́ yìí jẹ́ kò sí aṣọ tí obìnrin ò lè fi gbé ara mi yálà aṣọ yẹn jẹ́ funfun ni tàbí ó jẹ́ dúdú tàbí ó jẹ́ olómi ewé tàbí ó jẹ́ olómi yeye èyí owó lè jẹ́ nínú aṣọ inú obìnrin lè fi gbé ara mi lópin ìgbà tí aṣọ yẹn ò bá jẹ́ aṣọ tí ó máa fi ìhòòhò obìnrin hàn tí ó sì jẹ́ aṣọ tó fún tí ó sì jẹ́ aṣọ kárí mi. ẹ̀ẹ́kẹta ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì ìlú sì lérò yìí pé ìpakájà aṣọ ọ̀ràn àyàn ló jẹ́ yálà ènìyàn láti ìgbà tí ènìyàn bá ti gbé ara mi títí tí ó fi parí iṣẹ́ hajj rẹ̀ kò rí bẹ́ẹ̀ ìpakájà sọ kò jẹ́ súnà àyàfi ní àsìkò ìgbà tí ènìyàn fẹ́ ṣe tọ̀wáàfù alákọ̀ọ́kọ́ nìkan àyàfi ìgbà tí ènìyàn bá fẹ́ ṣe tọ̀wáàfù nìkan ìgbà tí ènìyàn bá fẹ́ ṣe tọ̀wáàfù nìkan ni ìpakájà sọ tó jẹ́ súnà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ènìyàn bá parí tọ̀wáàfù tán ṣe ló yẹ kí ènìyàn dá èjìká rẹ̀ padà sínú aṣọ kéèyàn fi aṣọ bo èjìká rẹ̀ bákan náà síwájú kí ó tó di pé ènìyàn ṣe èèyàn ṣe tọ̀wáfù kò yẹ kí ènìyàn yọ èjìká rẹ̀ ọ̀tún síta níṣẹ́ ló yẹ kí ènìyàn da aṣọ bo èjìká rẹ̀ méjèèjì. ọ̀pọ̀lọpọ̀ nínú ẹlẹ́kẹ̀rin òní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì wọn kò mọ ìyàtọ̀ láàrin ìgbà tí wọ́n ń bẹ nínú aṣọ harami àti ìgbà tí wọ́n kò sí nínú rẹ̀ erékeré ọ̀rọ̀kọ̀rọ̀ ìwíkúwì ìwòkuwò ìsọkúsọ ni yóò tún máa sọ lásìkò ìgbà tí wọ́n wà nínú aṣọ èyí tí kò láti jẹ́ bẹ́ẹ̀ a máa da iṣẹ́ dáadáa ọmọ ènìyàn wò pàápàá jùlọ ní ìgbà tí ènìyàn ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin lásìkò ìgbà tí wọ́n bá gba àyè ibùgbé ara mi kọjá wọn a máa kọ̀ láti gbé láti dàníyàn lópin ìgbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù wọn ò sì ní wẹ̀ nítorí bí wọ́n ń ṣe nǹkan oṣù eléyìí tako súnà èyí tó yẹ kí obìnrin ṣe òní pé kóun náà wẹ̀ kó sì ó sì dàníyàn irú èyí tó bá fẹ́ láti ṣe nínú àwọn oríṣi hajj ti fi síwájú yẹn àti ṣe kẹfà òní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì wọn a máa lérò wípé kò lẹ́tọ̀ọ́ rárá wípé kí alálàájì wẹ̀ lásìkò ìgbà tó bá wà nínú harami kò sì lẹ́tọ̀ọ́ fún láti fọ aṣọ ara rẹ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ alálàájì lè ṣe èyí tó bá fẹ́ nínú méjèèjì lópin ìgbà tó bá ṣe pé ọṣẹ tó fẹ́ lò láti fi wẹ̀ yẹn kì í ṣe ọṣẹ tí ó lóòórùn ọṣẹ tí ò lóòórùn lọ́lẹ́tọ̀ láti lò. eléyìí ni díẹ̀ nínú àtúntò tí àwọn ènìyàn máa ń ṣe ní ìgbà tí wọ́n bá ń ṣe tọ̀wáàfù. àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ á máa bẹ̀rẹ̀ tọ̀wáàfù rẹ̀ síwájú kó tó dé àyè ibi tí alhajarul aswad wà eléyìí tako súnà èyí tí súnà ti yé wa ni pé ènìyàn ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tọ̀wáàfù rẹ̀ síwájú kó tó dé àyè déédéé ọ̀kánkán ibi tí alhajarul aswad wà ọ̀pọ̀lọpọ̀ ọmọ nígbà tí àwọn ènìyàn bá pọ̀ ní àyè ibi tí wọ́n ti ṣe tọ̀wọ́ọ̀kù tí wọ́n ti ń rọ kiri ká lé ọlọ́run ọba kò ní kọ̀ láti máa fún àwọn ènìyàn láti máa tì wọ́n sọ́tún tì wọ́n sósì wípé òun gbọ́dọ̀ dé àyè ibi tí alhajarul aswad wà ṣíṣe báyìí lòdì sí súnà kò lẹ́tọ̀ọ́ wípé kí ènìyàn fi ara ní ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí nítorí kí ó lè bá dé àyè ibi tí alhajarul aswad wà. Eh, ẹ̀kẹrin nínú àtìsí tí àwọn ènìyàn máa ṣe ó ní pé ọ̀pọ̀lọpọ̀ lérò wípé alhajarul aswad yìí a máa ṣèyàn láǹfààní ó sì lè kó ìnira báyà eléyìí ò rí bẹ́ẹ̀ alhajarul aswad òkúta ni èyí tó ṣe wípé kò lè ènìyàn lára kò sì ní àǹfààní kan àbí dáadáa kan tó lè ṣe fẹ́ nìkan nítorí ti eléyìí ó yẹ kí gbogbo àwa mùsùlùmí ká mọ̀ dájú wípé ẹnì fara nìyàn tó sì lè ṣèyàn láǹfààní òun náà ni ọlọ́run ọba nìkan ṣoṣo. ẹ̀ka àrùn nínú àṣìṣe tí àwọn ènìyàn máa ń ṣe nígbà tí wọ́n bá ń ṣe tọ̀wọ́ọ̀mù ó ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò sí ibi tí wọn kì í kò sí fọwọ́ bà lára kàába eléyìí ó sì rí bẹ́ẹ̀ èyí sọ́nà fi yé wa ó pé kí a fọwọ́ bà alhajarul aswad tí ó bá rọrùn fún wa láti ṣe bẹ́ẹ̀ bákan náà orígun èyí tí a mọ̀ sí orígun aliyamani èyí tí ń bẹ ní ẹ̀bá ibi tí alhajar aswad wà. ẹ̀kẹfà ó ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì nínú àṣìṣe tí wọ́n máa ṣe torí pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú ìgbà tí wọ́n bá ń rọ kiri ká lé ọlọ́run ọba wọ́n á máa lérò wípé àdúrà àdúrà oríṣi kan wípé àdúrà kan làwọn gbọ́dọ̀ ṣe ní ìgbà tí àwọn ń ṣe ìrọ̀kìrìkà yìí tó bá tún di ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ làdúrà táwọn ó tún ṣe tó bá di ẹ̀kẹta ọ̀tọ̀ lè táwọn ó tún ṣe eléyìí ló ti fi súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó wáyé nu súnà ni pé ìyẹn lè tọrọ gbogbo tó bá fẹ́ pẹ̀lú gbogbo èdè tọ́lọ́mọ bá bá fún gbọ́ ní ìgbà tí bá ń ṣe tọ̀wá kì í ṣe dandan ìní kíkọ́ jẹ́ pé àdúrà kan pàtó ló gbọ́dọ̀ ṣe ìwé ìtì súnà tó fi yé wa ní gbígbà tí ìyẹn bá ń bẹ láàrin àyè tí ń bẹ láàrin àrùkùnù yamani àti alhajar aswad ibi kí ènìyàn máa fi rabbana atina fi dúnìyà hasana wa fil ti hasana wa qina adhaban nar. nígbà tí ènìyàn bá parí tọ̀wáfù tán tí ènìyàn fẹ́ lọ kí irun rákà méjì lẹ́yìn mọ̀kọ́mù Ibrahim àwọn àtúnṣe kan tó wà tí àwọn ènìyàn máa ṣe dé àyè yìí ó ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì wọn a máa lérò pé báwọn ọ̀bá sí ní ẹ̀yìn mọ̀kọ́mù Ibrahim irun tí àwọn yóò kí kò ní jẹ́ gbígbà wọn wà á ní kọ̀ láti máa ti àwọn ènìyàn tiwa máa tì wọ́n sẹ́yìn nípa àti rí àyè láti kí irun rákà méjì yìí ní ẹ̀yìn mọ̀kọ́mù Ibrahim eléyìí kò gbọ́ kò lẹ́tọ̀ọ́ ibi kí ó jẹ́ bẹ́ẹ̀ tí ènìyàn ò bá rí àyè láti kí irun rákà méjì yìí lẹ́yìn mọ̀kọ́mù Ibrahim kò sí aburú nínú pé kéèyàn kí irun yìí ní àyè yòówù tí ó bá ti rí àyè nínú mọ́tíláṣí alápọ̀lẹ́ yìí. àti ṣe kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì wọn a máa kí ju rákà méjì lọ lẹ́yìn mọ̀kọ́mù Ibrahim eléyìí takò súnà rákà méjì nìkan ló lẹ́tọ̀ọ́ kékeré nìyẹn kí n bẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti tọ̀ wá kù tán. àtúnṣe kẹta ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì lẹ́yìn ìgbà tí wọ́n bá parí tọ̀wáàfù wọn tán tí wọ́n sì kí rákà méjì èjì ṣe rákà méjì tọ̀wáàfù tán ní ẹ̀yìn mọ̀kọ́mù Ibrahim wọn yóò wá dúró pẹ̀lú aṣíwájú wọn wọn máa ṣàdúrà wọn máa gbóhùn sókè bí ṣe ń wí làwọn náà máa wí aláhùnmá aláhùnmá eléyìí báyìí wọn náà takò súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ètò súnà fi yé wa ní kíkí oníkálukú yóò bẹ lọ́wọ́n ọba láàrin rẹ̀ àti ọlọ́wọ́n ọba yóò má ti fi ohun rẹ̀ fi da ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí láàmú. Ah, ẹlẹ́kẹ̀rin nínú àtúnṣe tí àwọn ènìyàn máa ń ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí ó bá ti bẹ̀rẹ̀ tọ̀wáfù rẹ̀ títí tí ì parí eré ni ó máa sá ènìyàn sì lẹ́tọ̀ọ́ láti sáré ní ìgbà tí bá ń ṣe tọ̀wáfù àyàfi ní ìgbà mẹ́ta àkọ́kọ́ ìpòòrì ẹlẹ́ ìpòòrì mẹ́ta àkọ́kọ́ ìgbà náà lèèyàn lẹ́tọ̀ọ́ láti rọra sáré díẹ̀ tó bá rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá rọrùn ìṣe aburú nu pé kí ó má ṣe bẹ́ẹ̀ àṣìṣe tí àwọn ènìyàn máa ń ṣe lásìkò tí wọ́n bá ń ṣe ìkọ̀sẹ̀sẹ̀ láàrin sọ̀fà àti márùwà ó ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì nígbà tí wọ́n bá gun àyè òkúta sọ̀fà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yóò máa gbé ọwọ́ sókè wọ́n máa gbé ọwọ́ sókè pẹ̀lú wíwí gbólóhùn Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta wọ́n máa gbé ọwọ́ sókè gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń ṣe ní ìgbà tí wọ́n bá ń kírun eléyìí takò súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹlẹ́kejì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn eré ìníwọ̀n yẹn ó máa ta láti ìgbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ìpọ̀tẹ̀sẹ̀ wọn láti sọ̀fà sí márùwà eléyìí náà takò súnà wa Muhammad sallallahu wa sallam súnà fi yé wa ní kíkí àárín nígbà tí a bá bẹ̀rẹ̀ yẹn kárìn láti sọ̀fà lọ sí márùwà a ò ní sáré díẹ̀ a ò ní yára. ju ìrìn tí a ti bẹ̀rẹ̀ sí ní ìrìn yẹn lọ títí tá ó fi dé àyè tí ń bẹ láàrin ibi tí wọ́n ṣe àmì sí pẹ̀lú àwọ̀ olómi ewé méjèèjì ìyẹn ni pé a ó rí àwọ̀ olómi ewé méjì èyí tí wọ́n fi ṣe àmì sí àyè kan. láàrin sọ̀fà àti márùwà ibi yìí ló yẹ kí a ti yára kì í ṣe àyè yòókù tá a bá ti tayọ ẹnu àlá bí tí wọ́n ṣe àmì sí yẹn a ó máa rìn lọ ni. ẹ̀kẹta ọ̀la ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin nígbà tí àwọn náà bá dé àyè ibi tí wọ́n ṣe àmì sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà máa sáré gẹ́gẹ́ bọ́kùnrin ti sáré ìlẹ́tọ̀ọ́kùnrin ti bẹ́ẹ̀ obìnrin nìkan ọkùnrin nìkan òun ló lẹ́tọ̀ọ́ láti sáré díẹ̀ nígbà tó bá dé àyè ibi tí wọ́n sàmì sí. ẹ̀ka ẹ̀kẹrin oní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì nígbà tí wọ́n bá ń ṣe wọn láàrin sọ̀fà àti wọ́n lérò wọ́n á máa lérò wípé oríṣi àdúrà kan làwọn gbọ́dọ̀ ìgbà táwọn bá ń bẹ lórí kọ̀tẹ̀tẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀kan làwọn ó ṣe ìgbà táwọn bá ń bẹ lórí ẹlẹ́ẹ̀kejì òmíràn làwọn ó ṣe ìgbà táwọn bá ń bẹ lẹ́lẹ́kẹta ìpele yìí náà ó tako súnà nàbí Muhammad sallallahu alayhi wa sallam èyí súnà bí wa ní pé gbogbo ìta bá ṣe nínú ọlọ́kan ọ̀jọ̀kan àdúrà tí ọlọ́run bá bá ṣe ní fún wa ṣe àbùrú níbẹ̀ Ah, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì lérò wípé àti àlọ àti àbọ̀ láàrin sọ̀fà àti márùwà òun ní í ṣe àkọ́kọ́ ní í ṣe ẹyọ kan òun ní í ṣe ìpọ̀sẹ̀sẹ̀ kan àlọ àbọ̀ míì òun ní í ṣe kejì àlọ àbọ̀ míì ní í ṣe kẹta eléyìí ò rí bẹ́ẹ̀ lílọ láti sọ̀fà àti márùwà òun làkọ́kọ́ pípadà láti sọ̀fà àti márùwà ẹ̀kejì nìyẹn lílọ láti sọ̀fà àti márùwà kùmá eléyìí jẹ́ ẹ̀kẹta pípadà láti márùwà wá sí sọ̀fà eléyẹn jẹ́ ẹ̀kẹrin láti sọ̀fà sí márùwà ẹ̀ẹ̀karùn-ún láti márùwà sí sọ̀fà ẹ̀ẹ̀kẹfà láti sọ̀fà sí márùwà eléyìí jẹ́ ẹ̀kejì. àtìsẹ́ tí àwọn ènìyàn máa ṣe ní ìgbà tí wọ́n máa ń bẹ ní òkè àràfà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì a máa dúró ní òdi gbàgede àràfà bí ènìyàn bá ti ṣe irú eléyìí báyìí olúwa rẹ̀ ò láàjì torípé tànàbí sallallahu alayhi wa sallam sọ fún wa ní pé alhajju arata ìtànpè ní hajj náà ní kí ènìyàn dúró nínú ọgbà àràfà bí ènìyàn bá jáde kúrò nínú ọgbà àràfà tó bá dúró níbòmíì onítọ̀hún kò ní ájì kejì nínú àtìsẹ́ tí àwọn ènìyàn máa ń ṣe onígbé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì wọn a máa fi àràfà sílẹ̀ lọ sí mùsàlífà síwájú tí òòrùn tó wọ̀ àtìsẹ́ lélẹ́yìí jẹ́ ó sì takò súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi yé wa gbé kò lẹ́tọ̀ kí ènìyàn jáde kúrò ní àràfà síwájú kó tó di pé òun wọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹ̀kẹta ni wọ́n ti tún máa ń ṣe ni pé wọ́n á máa dojúkọ jabalu rahma wọ́n kọ̀ láti dojúkọ alikibila ní ìgbà tí wọ́n máa ń ṣe àdúrà eléyìí náà takò súnà ètò yẹ kí ènìyàn ṣe ti súnà ti fi yé wa ni pé tí ènìyàn bá fẹ́ ṣe àdúrà yóò dojúkọ alikibila yóò máa ṣe dojúkọ àpáta àìkẹrin nínú àtúntò tí àwọn ènìyàn máa ń ṣe òní pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò ní kọ̀ láti máa wọ jàkadì wọn ò ní kọ̀ láti máa ṣèkú fún fún láti gun orí àpáta èyí tí a mọ̀ sí àpáta rahma pẹ̀lú èrò ibi bí àwọn ò bá ṣe bẹ́ẹ̀ ìṣe ajé àwọn ò lè pé pérépéré eléyìí náà takò fún èyí tí anabi sallallahu alayhi wa sallam wí ni pé wàkọ́tù ha húnà ibi tí mo ti dúró yìí lèmi ti dúró wàhárafàtú kúlù ha wàhárafàtú kúlù ha mọ́ọ̀kì gbogbo ibi tí yẹn bá ti ti dúró nínú ọgbà àràfà òun náà ti dúró nínú àràfà ìdí dandan kí ènìyàn lọ gun orí àpáta àtìsí tí àwọn ènìyàn máa ń ṣe nígbà tí wọ́n bá sùn ní mùsùlùmí fà onígbé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì àtiwájú kan tó kírun magreba àti ìṣáì ní àpapọ̀ ní ìgbà tí wọ́n bá dé mùsẹ̀lífà ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú wọn yóò máa ta òkúta ká àgbà tí yóò ti sọ yóò sọ ní àyè ìbùsọ̀kù eléyìí ò rí bẹ́ẹ̀ ètí ó yẹ kí ènìyàn kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí súnà títí yé wa òní pé kí ènìyàn kọ́kọ́ kí irun magreba àti ìṣáì ní àpapọ̀ síwájú kó tó di pé yóò máa ta òkúta. ẹ̀kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì irú àsìkò tí wọ́n máa ṣe ní ìgbà tí wọ́n bá wà ní mùsùlùmí ní pé ọ̀pọ̀lọpọ̀ ya ń dúró wọn ní máa gbé àsùbá síwájú kó tó ti gbé àsìkò ìrun àsùbá wọlé nítorí kí wọ́n lè ba àyára tètè pé àyè ibi tí wọ́n yóò ti sọ̀kò eléyìí náà takò súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó fi yíwa ibi kò lẹ́tọ̀ rárá pé kí ìyẹn kírun síwájú kí àsìkò òun tó wọlé. ẹ̀kẹta ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì wọ́n kọ̀ láti sùn ní mùsùlùmí èsì ni wọn yóò gbéra láti àràfá tí wọn yóò máa lọ sí Mínà láti lọ sọ òkò ní àyè ibùsọ̀kò nítorí pé kí ni kí wọ́n má bàa bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n má bàa bọ́ ọ̀pọ̀ èèyàn pàdé ní ìgbà tí wọ́n bá lọ sọ̀kò lẹ́yìn náà súnà ìdí súnà fi yé wa ní pé kí ènìyàn sùn ní mọ́tẹ́lifà ní ìgbà tí ilẹ̀ bá má di onítọ̀hún tí ó kí ìrun àṣùbà nígbà tí ó bá kí ìrun àṣùbà tán síwájú kó tó di pé òòrùn yọ kí onítọ̀hún gbéra kí ó bẹ̀rẹ̀ sí ní lọ sí ìgbò kí ó bẹ̀rẹ̀ sí ní lọ sí ìnà láti lọ sọ̀kò. àṣìṣe tí àwọn ènìyàn máa ń ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ̀kò tán tí wọ́n sì gúnra tán tí wọ́n fẹ́ fá orí wọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn wọ́n á máa fá apá kan nínú orí wọn wọ́n á dá apá kan sí àwọn mìíràn wọ́n ó sì jẹ apá kan nínú orí wọn wọ́n á dá apá mìíràn sí eléyìí náà takò sọ́nà òjíṣẹ́ ọlọ́run ọba bí ènìyàn bá fẹ́ fárí gbogbo orí rẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti fá bí ènìyàn bá sì fẹ́ gẹ̀rí gbogbo orí rẹ̀ náà ló lẹ́tọ̀ọ́ láti gẹ̀ yẹtí pé kó gẹ̀bi kan kó dábì kan sí. àtìsí tí àwọn ènìyàn máa ń ṣe ní àyè ibùsọ̀kù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì wọn á wọn á nígbà tí wọn bá ń sọ òkò wọn á máa lérò ibi àṣetánì kan làwọn ń sọ lóko nítorí di eléyìí wọn máa sọ bàtà wọn máa sọ gèlè wọn máa sọ fìlà wọn máa ṣépè fún wọn máa ṣe bàbá fún wọn ṣe ti fún wọn. òkè eléyìí náà takò súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àti ṣèkejì nínú àti ṣètáwọn èèyàn máa ń wọ́n á máa bẹ̀rẹ̀ sí sọ̀kò láti bí ibùsọ̀kò nílá nígbà tó bá parí ilé yẹn wọ́n sọ dání ìgbà tó bá parí ilé yẹn wọ́n wá sọ kékeré eléyìí náà tàbùn súnà ìjọ ẹ̀tọ́ kọ́kọ́ ti ní pé wọ́n sọ èyí tó kéré lẹ́yìn náà dàrin lẹ́yìn náà èyí tó nílá. nínú àtìsí tí àwọn èèyàn tó máa ń ti láyé ibùsọ̀kò yìí òní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì nígbà tó bá kó òkúta méje èyí tó yẹ kó sọ àyè ibùsọ̀ kòkò kan ìṣe ni ó mú méjèèjì yẹn tí ó sọ lu ibẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo láì jẹ́ wípé ó sọ lọ́kọ̀ọ̀kan eléyìí náà tako súnà ẹyọ kọ̀ọ̀kan ló yẹ ká sọ̀kò èyí tí ó fi pé méje ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì tí ó sì dúró lọ́ọ̀kan láì jẹ́ igbó fìkítà òkúta yìí ó wọ inú ó wọ ó wọ inú òhò tí à ń fẹ́ kó wọ̀ àbí òwọ́ bẹ̀ eléyìí ni òkan tó sá kan òní pípọ́sá ti sọ òkú sọ̀kan eléyìí náà takò súnà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam àtìsí tí àwọn alálàájì máa ń ṣe nígbà tó máa ń ṣe tawaful wada tó ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì wọn máa ń ṣe tawaful nígbà tí wọ́n bá parí tòwá fúlùwà dá ìtàn wọ́n kọ̀ láti jáde kúrò nínú mẹ́kà níṣẹ́ ni wọn yóò tún wọjà lọ tí wọn yóò máa rà tí wọn yóò máa tà eléyìí ó sì lẹ́tọ̀ọ́ láti jẹ́ bẹ́ẹ̀ èyí tó yẹ kí ènìyàn ṣe ní pé kí ni nígbà tó bá ti parí tòwá fúlùwà dá tòwá fùdágbére kò yẹ kó tún bẹ ní mẹ́kà mọ́ ṣe ló yẹ kó lọ wọkọ̀ wọ́n sì jáde kúrò ní ìlú mẹ́kà nínú àṣìṣe tí àwọn ènìyàn máa ń ṣe nígbà tí wọ́n bá bẹ mọ́tíláṣí Muhammad sallallahu alayhi wa sallam wò ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì a máa lérò yìí pé bí wọ́n bá wá sí mẹ̀dínà ìfẹ́ ajé òun ò tíì pé pérépéré eléyìí ò rí bẹ́ẹ̀ èyí tí èyí tí ẹ̀sìn Islam fi yé wa ní pé àwọn àyè mímọ́ ti bẹ ní Mẹ́kà ibẹ̀ láti ṣiṣẹ́ hajj bí wá sí mẹ̀dínà kò jẹ́ ọ̀kan nínú kò jẹ́ ọ̀kan nínú orígun ṣe hajj àti ṣèkejì ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì lérò ibi bó wọn bá kí ogójì irun ní mẹ̀dínà títí ájí òun kò tí ì pé pérépéré eléyìí ò rí bẹ́ẹ̀ èyí súnà ti yé wa ni pé kéèyàn kírun kan ní mọ́sálásí ànábì wa Muhammad ó fi lóore ju ẹgbẹ̀rún irú òun bẹ́ẹ̀ lọ ní mọ́sálásí mìíràn. nítorí di eléyìí nínú nǹkan tí ó yẹ kí ènìyàn ṣe nígbà tí èèyàn bá wá sí mọ́sálásí ànábì wa tí èèyàn bá wá sí mẹ̀dínà alákọ̀ọ́lé nígbà tí ó bá wọ mọ́tíláṣí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wàá kí rákà méjì láti fi sálámà sí mọ́tíláṣí náà rákà méjì yìí ni a mà sí rákà méjì tí a máa ń pè ní tahiyyatul masjid ṣùgbọ́n tí ó bá ṣe wípé àsìkò ìgbà tí ènìyàn wọ mọ́tíláṣí yìí ó ṣe kò ń gé àsìkò ìgbà tí wọ́n gbé ìwọ̀n ọ̀ràn àyàn dìde ni ènìyàn yóò bá wọn kí irun ọ̀ràn àyàn yìí pẹ̀lú jàmáà nígbà tí wọ́n bá ti lẹ́yìn tán yóò gbéra láti lọ sí ibi tí sàárè anabi wa muhammad sallallahu alayhi wa sallam wà nígbà tí ó bá dúró níwájú sàárè náà yóò wá sálámà sí báyìí pé asalaamu alayka ayyuhan nabi wa rahmatulahi wa barakatuh sallallahu alayka. وجزاك عن أمتك خيرا àlàáfíà ọlọ́run ọba àti àánú rẹ̀ àti orí àjẹǹjẹ tán rẹ̀ àti ìkẹ́ rẹ̀ pẹ̀lú ọlá rẹ̀ kó máa bá ìrẹ́ ànábì wa ọlọ́run ọba kó san ọ́ ní ẹ̀san rere lórí ìfinimọ̀nà èyí o ṣe fún àwọn àjọ rẹ̀. lẹ́yìn eléyìí gbé ìgbésẹ̀ kan tàbí méjì sí apá ọ̀tún rẹ̀ yóò dúró ní iwájú sàárè abubakar yóò sì sálámà sí báyìí pé asalaamu alayka ya ababakar khalifata rasulillahi sallallahu alayhi wa sallam wa rahmatulahi wa barakatuh radiya allahu anka. وجزاك عن أمة محمد خيرا àlàáfíà ọlọ́run ọba àti àánú rẹ̀ àti orí àjẹǹjẹ tán rẹ̀ ó máa bá ìrẹ́ àròlé òjíṣẹ́ ọlọ́run ọba ìjẹ́ àti àlàáfíà ọlọ́run ọba tí ó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kó yọ́nú sí ọ ó sì san ní ẹ̀san rere lórí akitiyan tí o ti fún ìjọ ànábì wa Muhammad. صلى الله عليه وسلم أين يبقي بسكة بمجي في أبوتر يترو يوجو ساري عمر وما خطاب التي سلم في أغنى بيقي السلام عليك يا عمر أميرة أمير المؤمنين ورحمة الله وبركاته رضي الله عنك وجزاك عن أمة محمد خيرا àlàáfíà ọlọ́run ọba àti àánú rẹ̀ àti orí àjẹǹjẹ tán rẹ̀ kí ó máa bá ìrẹ̀ Umar aláṣẹ àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba kó yọ́nú sí ọ ó sì san ní rere lórí ìyànjú tí ó gbà lórí ìjọ wa Muhammad sallallahu alayhi wa a àkíyèsí. eléyìí ni nǹkan tí ó wáyé nínú súnà wípé kí a ṣe wípé kí a ṣe ní àwọn àyè mímá wọ̀nyí akíkọjú sísàárè ṣe àdúà alikibula ni ó yẹ kí a kọjú sí ní ìgbà tí a bá fẹ́ ṣe àdúà agbègbè tọrọ kankan ní ọ̀dọ̀ ànábì ọ̀dọ̀ ọlọ́run ọba làá ti tọrọ gbogbo ohunkóhun èyí tí a bá fẹ́ lẹ́tọ̀ọ́ wípé kí a fi ọwọ́ pa sàárè tàbí kí a fa ọwọ́ pa ara ògiri mọ́sálásí tàbí ibòmíràn pẹ̀lú àtisọ́kàn wípé àwọn àlùbáríkà torí pé ṣíṣe bẹ́ẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ ó tàpá sí ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn wá gbà náà àwọn àlọ́ sí mọ́sálásí Kùbá pẹ̀lú ìmúra láti lọ kí ìrun níbẹ̀ torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé ìrun tí ènìyàn bá kí ní ibi ní mọ́sálásí Kùbá olúwa rẹ̀ yóò lẹ́sàn-án ìmúra. lẹ́yìn eléyìí ènìyàn ó lọ sí tẹ̀ Madina èyí tí a mọ̀ sí al ibẹ̀ ni sàárè Usman ibn Affan radiyallahu anhu ọlọ́wọ́n bá kú yọnu sí wá. nígbà tí ènìyàn bá wọ sàárè bàkíyè olúwa yóò sálámà sí olúwa rẹ̀ yóò sálámà sí olúwa rẹ̀ yóò sálámà sí Usman ní àyè ibi tí wọ́n ti sí nínú bàkíyè ànígbà tí ènìyàn bá dúró níwájú rẹ̀ yẹn sọ báyìí pé asalaamu alayka ya Usman amiral mu'minin. ورحمة الله وبركاته رضي الله عنك وجزاك عن أمة محمد خيرا àlàáfíà ọlọ́run ọba àti àánú rẹ̀ àti orí àjẹjẹ tán rẹ̀ kó máa bá ìrẹ usman àtiwájú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba kó yọ́nú sí ọ yóò sì san ọ́ ní ẹ̀san rere lórí àfaradà tí o ṣe lórí ìjọ ànábì wa muhammad ìjẹ́ àti àlàáfíà ọlọ́run ọba kó máa bá a. àlẹ́yìn náà èèyàn wà sálámà ti àwọn mùsùlùmí yòókù títí ó sùn sí sàárì bàkíyà èèyàn sọ pé asalaamu alaykum ahla daarin min almu'minina walmu'minaat antum as-sabiqun ونحن إن شاء الله بكم لاحقون رحم الله المستقدمين منا والمستأخرين lẹ́yìn eléyìí ènìyàn yóò lọ sí àyè ibi tí òkè Uhud wà ibi tí àwọn ṣùhàdá Uhud wà àwọn mùsùlùmí tí ó kú sójú ogun Uhud ènìyàn ó lọ síbẹ̀ ènìyàn ó ṣe àbẹ̀wò sàárè Hamza àti àwọn mìíràn nínú àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ènìyàn ó sálámà sí wọn lápapọ̀. èèyàn wà bẹ ọlọ́run ọba tó ga wípé kí ó kẹ́ wọn kí ó ti kẹ́ wọn kó yọ́nú sí wọn kó sì ṣe àforíjì fún wọn. lẹ́yìn wá àgbà náà alálàájì yóò gbéra láti máa lọ sí ìlú rẹ̀. lẹ́yìn ìgbà tí ó parí iṣẹ́ ńlá yìí iṣẹ́ hajj lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù lórí ìnira àti ìṣòro èyí tó bá pàdé ní àsìkò iṣẹ́ ńlá yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbáyọ̀ ọlọ́wọ́n ọba èyí tó fi síra rẹ̀ lọ́sọ̀ọ́ ní àsìkò tí ń bẹ nínú ìjọsìn fọlọ́wọ́n ọba yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ rawọ́ra bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrawọ́rasẹ̀ ẹ̀bẹ̀ sí ọlọ́run ọba ní àwọn àyè bímọ ní mẹ́kà ni àti ní mẹ́dínà alápọ̀lé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ìfaradà tó ní sí àwọn ọmọ ìyá rẹ̀ nípa ọ̀jọ̀kan àwọn àwà tí ò bójúmu èyí tí ó ṣe lọ ènìyàn padà sí àyè ibi tó ti wá. láti máa tẹ̀síwájú nínú sẹ̀mí rẹ̀ kó tó di pé ọlọ́run ọba sí lọ́wọ́ ọ̀sẹ́ jẹ́ ìwọ ọmọ ìyá mi alálàájì kí ni ẹ̀kọ́ tó rí kọ́ nínú iṣẹ́ ájì yìí kí ni ẹ̀kọ́ tó rí kọ́ ní ilẹ̀ mímọ́ kí ni ẹ̀kọ́ tí iṣẹ́ ájì kọ́ yóò wá rí pé iṣẹ́ ájì ilé ẹ̀kọ́ ńlá níbí òòrí bó ti ti ṣe àfaradà nípa ìrìn àjò yìí irú àfaradà àti sùúrù tó ṣe láti rí i pé o ṣe ti ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ fi pa ọ́ láṣẹ ìdí ó wa lẹ́tọ̀ọ́ lẹ́yìn ìgbà tí o ti ṣe gbogbo àwọn asẹ́yìí tán tó o sì tú bá. tọ wá àforíjì tó wá ìrònú tó ronúpìwàdà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ibi kó o tún padà sídìí èyí àwọn àwà pálapàla èyí tí o ti ń wù síwájú kí o tó wá ti ṣe hajj bí. dájúdájú kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí wípé kí o parí iṣẹ́ hajj kí o tún wá padà sídìí àìdára títí ń wù níwà àwọn àwà pálapàla àwọn àwà tí kò bójú mu. àwọn oríṣiríṣi ọ̀nà títí ń takùtọ̀ lọ́wọ́n ọba èyí tó ṣe wípé inú rẹ̀ ní tí ó sùn inú rẹ̀ náà sì ní ń tají sí kó tó di kó wá ṣiṣẹ́ hajj kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó tún padà títí wọn mọ́ àti pé èyí tó fi tóbi jù nínú àmì èyí tí ó fi hàn yàn ipe hajj ènìyàn jẹ́ ti ọlọ́run ọba tẹ́wọ́ gbà kò náà ni kí ènìyàn ṣíwọ́ kúrò nínú gbogbo pálapàla títí ń ṣe tẹ́lẹ̀ síwájú kó tó wá ti fẹ́ hajj bí èèyàn bá jẹ́ ẹni tí ń ṣe zìnà síwájú kó tó wá ti fẹ́ hajj ó yẹ kó jìnà sí i bí èèyàn bá sì jẹ́ ẹni tí ń ṣe àfọwọ́rá kó jìnà sí i bí èèyàn bá jẹ́ òpùrọ́ kó jìnà sí i bí èèyàn bá jẹ́ onídùúdìjẹsọ̀ alágàbàǹgebè olójú méjì kó jìnà sí i bí ènìyàn bá jẹ́ ẹnì tó ṣe wípé a máa pa irun wájú pọ̀ mọ́ tí pàkọ́ a máa dá ìjálẹ̀ láàrin àwọn ènìyàn kó na ó jìnà sí bí ènìyàn bá jẹ́ ẹnì tó ṣe wípé owó rìbá ní máa jẹ síwájú kó tó ti pé wá ti ṣe hajj kí ènìyàn jìnà sí bí ènìyàn bá jẹ́ ọ̀mùtí síwájú kó tó wá ti ṣe hajj inú àmì pé ọlọ́wọ́n gba iṣẹ́ hajj rẹ̀ òun náà ní kí onítọ̀hún ní ìgbà tí ó bá padà délé kó jìnnà sí gbogbo ohun tí bá takùtọ lọ́wọ́n ọba yálà ọtí mímu ni tàbí nǹkan mìíràn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ṣe wípé síwájú kí wọ́n tó wá sí hajj wọn kì í kírun nínú àmì wípé ọlọ́wọ́n ọba gba hajj olúwa rẹ̀ òní gbé ní kíá tó bá ti padà sílé yóò máa kírun pàtàkì jùlọ pẹ̀lú àwọn jẹ̀má ní mọ́sálásí àwọn ẹni tó ṣe wípé àwọn kì í gbáwẹ̀ nígbà tí oṣù Ramadan bá dé nínú àmì pé ọlọ́run ọba gba iṣẹ́ hajj irú àwọn wọ̀nyí ó ní pé ní kíá tí wọ́n bá padà délé ní gbogbo ìgbà tí oṣù àwẹ̀ Ramadan bá bá wọn láyé kí wọ́n máa gba àwẹ̀ náà ní déédéé àwọn ẹni tó ṣe wípé wọn kì í yọ zàkà owó wọn síwájú kó tó di pé àwọn wá sí hajj nínú àmì wípé ọlọ́run ọba gba hajj wọn ò ní pé kí wọ́n máa yọ zàkà owó wọn gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí ó ga ti ṣe ti pa ọ́ láṣẹ. bákan náà àwọn ẹni tó ṣe wípé nígbà tí àwọn bá fẹ́ búra gbàgbó Yemọja Òkè Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn á máa fi búra. nínú àmì pé ọlọ́wọ́n bá gba iṣẹ́ hajj irú àwọn wọ̀nyí òní pé ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ búra wọ́n má ṣe fi nǹkan mí yàtọ̀ sí ọlọ́wọ́n bá fi búra. ọlọ́run ọba tí ó ga là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ mímọ́ àti àwọn àròyìn rẹ̀ tó fi ga pé kí ó dákun jọ̀wọ́ kí ó má ti kọ ìsìn hajj wa kó má ti pọ̀ sí wa lọ́wọ́ ọlọ́run ọba kó dákun jọ̀wọ́ kó gba iṣẹ́ náà fún wa ọlọ́run ọba kó gbà lẹ́sìn fún wa kí ọlọ́run ọba kí ó ṣe ní àwíjàre fún wa kí ó má ṣe ṣe ní ìbálẹ́jọ́ fún wa lọ́la alkiyama ọlọ́run ọba kí ó jẹ́ kí ó dára fún wa láyé kó dára fún wa lálkiyama iṣẹ́ èyí tí a ó ṣe tá a ó fi bá ìyọ́nú ọlọ́run ọba pàdé ọlọ́run ọba kó fún wa ṣe èyí tá a ó ṣe tá a ó fi bá ìbínú ọlọ́run ọba pàdé ọlọ́run ọba má ti wá ṣe kòńgẹ́ rẹ̀ ọ̀rọ̀ tí a ó wí àti èyí tí a ó sọ tá a ó fi bá ìyọ́nú ọlọ́run ọba pàdé ọlọ́run ọba kó fi wá ṣe kòńgẹ́ rẹ̀ èyí tá a ó wí tá a ó fi bá ìbínú rẹ̀ pàdé ọlọ́run ọba kó má ti wá ṣe kòńgẹ́ rẹ̀ ọlọ́run ọba tí ó ga kí ó jẹ́ kí ó dára fún wa láyé kí ó dára fún wa lálùkìyàmà kí àti àlàáfíà ọlọ́run ọba kí ó máa bá ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàábé rẹ̀ lápapọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. برقيات إلى ضيوف الرحمن إلى ضيوف الرحمن